إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتمات سواجه lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú sunan abi dawud awwalu kitabi sunna babun luzumu sunna ṣapta tí a ń gbé yau òun náà ni ṣapta tí wọ́n pè ní luzumu sunna ìdó ti sunna حدثنا محمد بن كثير قال حدثنا سفيان قال كتب رجل إلى عمر بن عبد العزيز يسأله عن القدر ح وحدثنا الربيع بن سليمان المؤذن قال حدثنا أسد بن موسى قال حدثنا حماد بن دليل قال سمعت سفيان الثوري يحدثنا عن النبري حاء وحدثنا الناج بن الثري عن قبيصة قال حدثنا أبو رجاء عن أبي صلت وهذا لفظ حديث ابن كثير ومعناهم الإمام أبو داود رحمه الله تعالى وضع حديث ولد بصوص بمتى ṣùgbọ́n tí wọ́n mú wáyìí òun náà ni èyí tó jẹ́ láwùjú Ibn Kathir tó ṣe wípé ó rẹ̀ bẹ ní ìbámu pẹ̀lú èyí táwọn yòókù náà gbà wá قال كتب رجل إلى عمر بن عبد العزيز عمر عمر عبد العزيز ìkanú àwọn olórí àwọn mùsùlùmí tí wọ́n máa ròyìn pẹ̀lú déédé àti ìlú òfin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala olórí ni bákanáà ni tó tún nímọ̀ nípa ìsìn dáadáa ni ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ àwọn tán síwájú nínú àwọn al-khulafa ar-rashidun àwọn tí wọ́n jẹ́ àrùlé anábíwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ ní ìmọ̀nà ní abubakar umar usman ali muawiya bin abi sufyan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n jẹ́ àwọn al-khulafa tí wọ́n jẹ́ ní dáadáa olórí ìlú ni wọ́n at the same time wọ́n tún jẹ́ onímẹ̀sìn eléyìí kò ń ṣe nǹkan tí ó kọ́mọ́nù torí pé létà nínú ìgbésí ayé àwa mùsùlùmí ó di pé wọ́n sẹpẹ́rẹ́tì ẹ̀ àwọn kan máa mójútó ọ̀rọ̀ darí ìlú bẹ́ẹ̀ ni wọ́n fi àwọn kan sí ipò kan máa mójútó alámọ̀rí ẹ̀sìn àwọn tó ń darí ìlú wọ́n máa gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ láti lè máa fi darí ìlú ṣùgbọ́n Umar ibn Abdul Aziz tá máa ń sọ̀rọ̀ pé olórí olórí dáadáa ni olórí déédéé ni kí máa ṣe déédéé bákan náà àfẹ́ ìtùtù ni arákùnrin kan wá kọ́ lẹ́tà sí yẹsàlùwò anil qadar ó ń béèrè nípa kádàrà lọ́wọ́ rẹ̀ ìyẹn ṣó wípé ẹni tọ́kọ lẹ́tà sí àfáà ni onímọ̀ ni tó tí ó bá ń ṣe àfáà èyí máa bèèrè question lọ́wọ́ ẹni tí kò ń ṣe àfáà ẹni téèyàn ò gbà láàfáà èyí máa bèèrè question lọ́wọ́ rẹ̀ ẹni tó yóò gbà lónímọ̀ èyàn ní máa bèèrè question lọ́wọ́ rẹ̀ fàkátàrà Umar bin Abdul Aziz rahimahullahu ta'ala wa radiyallahu anhu ó wá kọ ìsìfádà amma ba'd أوصيك بتقوى الله onílẹ́yìn náà dàtìtìlẹ́yìn tó ti dáhùn sálámù ọkùnrin yẹn wọ́n ni o sí ká bẹ́tẹ̀kọ̀ ọ̀la mo ń ṣe wá sí fún ẹ ìpẹ́kọ̀ ní tẹ́kọ̀ ọ̀la kí lá ń pè ní tẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ òun náà ni gbólóhùn tánmú látara alwiqaya òun ni prevention prevention tí a try láti ṣíbi ara ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní kíni àtẹ́kọ̀ọ́ nísìnyí tí n bá ń rí níbi ilẹ̀ kan ṣígbó pọ̀ àkúfọ́ ìgò ó pọ̀ ńlẹ̀ àbí ẹ̀gún pọ̀ lọ́nà yẹn àbókúta tó ṣe wípé kéékèèké tí yẹn lè fẹsẹ̀ kọ́ ẹni yóò ṣubú kó pọ̀ ńlẹ́ àti máa bá a ṣe máa ń rìn nírú ojú ọ̀nà bẹ́ẹ̀ a máa ṣọ́ra rìn eléyìí lárúbáwá sọ ipé kíní yattaqi al-hijara ó ń páyà òkúta that is ó ń avoid wọn ìtumọ̀ tẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè lárúbáwá ṣùgbọ́n tí a bá sọ fún wa pé ìtẹ́kìlá àti ṣọ́ra ẹ lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní pé kí ni protecta rẹ̀ dáàbòbò rẹ̀ níbi ìyà ọlọ́run ọba ọ̀nà tí a máa fi dáàbòbò ara rẹ̀ tí máa fi ṣọ́ra rẹ̀ níbi ìyà ọlọ́run ọba àti ìbínú ọlọ́run ọba òun náà ni bí n ti sáàlì awá mi rè he ìtọ́lọ́wọ́n bá pa wá láṣẹ ká máa mú ṣe lára nǹkan tọ́lọ́wọ́n bá pa wá láṣẹ òun eléyìí sí àṣetán yìí òun náà ni ìwọ̀n àṣùbá tàkì وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا lára ẹ̀ láṣe ìtọ́nà wá pọ́ aláṣẹ wá pọ̀ jẹun tí rẹ̀ tán jẹ́ àwọn nǹkan ọ̀ràn yẹn ìtọ́nà bá pọ́ aláṣẹ tó jọ́nà yẹn yẹn ṣíṣe àwọn nǹkan wọ̀nyẹn òun ni wọ́n ń pè ní tẹ́kọ̀ọ́lá bákan in ti ọlọ́wọ́n bá subhanahu ta'ala tó bá kọ́ fún wa pé ká jìnà sí ìjìnà sí nǹkan yẹn òun ni wọ́n ń pè ní tẹ́kọ̀ọ́lá ẹni tó bá jìnà sí ìtọ́lọ́wọ́ bá ní ká jìnà sí ẹnìyàn ló ń ṣọ́ra fún ìyà ọlọ́run ló ń ṣọ́ra fún ìbínú ọlọ́run ọba sọlọ́run ọba subhanahu wa ta'ala ní ìtẹ̀ṣtẹ́rìbù kábàáhìrà máa tún àwọn àánú nukasura ankum sayyi'atikum wa nudkhilukum mudkhalan karima tẹba jìnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ta sọ fún ikẹ́ jìnà sí àwọn kékèké tẹba kó sí ọlọ́wọ́n bá láàpá rẹ̀ fún yín ni àádọ́jẹ́ kẹ wọlé alápọ̀nlé bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nílò ilẹ̀ alladhina kafaru min israel على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون ọlọ́run ní àwọn èèyàn kan ní àwọn ọmọ Israeli lẹ́yìn àti fi ọlọ́wọ́n bá ní agbé wọn jìnà sí ìkẹ́ àwọ ọlọ́wọ́n bá aláàdìsáni dáúdà wà Isa ibn Maryam lórí àwọn ànábì dáúdà alayhi àti Isa ọmọ Maryam bí máa asọ̀ torí pé wọ́n ń tàpá sí àṣẹ ọlọ́run ọba wọ̀káànú ya àtẹ́dù àlàtọ́lọ̀ ń fi ilẹ̀ ní pé àlọ́ ọlọ́run ọba ni ẹ má kọjá rẹ̀ wọ́n kọjá àlà ẹ̀ kánú láyàtẹ́nà haun àmùnkẹrin fa'alú kánú láyàtẹ́nà haun àmùnkẹrin fa'alú wọ́n tún kọ́ bàjẹ́ fúnra wọn wọ́n mọ́ ń bo àṣírí ara wọn bí ìbàjẹ́ yìí wọ́n mọ́ ń wòra wọ́n ràn nígbàtí àwọn kan máa ń ṣèbàjẹ́ nínú wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó gbé wọn jìnà síkẹ̀ látara ilé so lẹ́yìn sọ fún wa ìpín tó ń pè ní taqwallah òun náà ni imtisalu ètò ní kájínẹ̀sì wàtẹ̀sídẹ́ẹ̀kù bí àkùbárì yìí àwọn information tọ́nà ń bá fún wa kéèyàn gbà á gbọ́ àwọn kan tó ní ṣe pẹ̀lú kọ̀kọ̀ ní tọ́nà ń sọ fún wa má dáútì ẹ̀ má ní eléjì ń pa rẹ̀ gbà á kó bó ṣe rí yẹn doubt àbí aspersion sí ìtọ́lọ̀ information ìtumọ̀ rẹ̀ ní pé yíò ṣọ́ra fún ìyà àti ìbínú ọlọ́wọ́n bá so ló jẹ́ pé ìròyìn ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo òun náà ni wípé wọn a máa gba ti ọlọ́wọ́n bá fún wa ní information wọn a máa gbà á gbọ́ so tó wá níta lẹ́ni tí a sọ wípé ó páyọ̀ ọlọ́wọ́n bá ṣe máa ń pè é àbítàlá sọ pé ẹni yìí ṣọ́ra fún ìbínú ọlọ́wọ́ bá ó ń ṣọ́ra fún ìyà ọlọ́wọ́ bá tání huwa alladhi yamtathilu awamir Allah wa yajtanibu nawahiyahu wa yusaddiqu bi akhbarihi ẹni tó ṣe pé ń tọ́nà wọn bá pa láṣẹ ohun múṣẹ ẹni tó ń ṣọ́ra fún ìyà ọlọ́wọ́ bá ti bínú rẹ̀ ní ẹ̀ wa yajtanibu nawahiyahu ìtọ́nà wọn bá kọ fún wa on ń jìnà sí wà yìí sọ díkò bí akhbari àwọn nǹkan tó bá fún wa ní information ó ń gbà á tí ò ní dáòtù ń pa rẹ̀ rárá so Umar na Abdul Aziz rahimahullahu ta'ala ó ń sọ fún arákùnrin tó béè lọ́wọ́ rẹ̀ ń pa kádàrà kò lọ straight síbi kádàrà tó béè lọ́wọ́ rẹ̀ ó kọ́kọ́ ṣe wà usika bi taqwa Allah àsọ́lẹ̀ mi fún ẹ òun ni pé ṣọ́ra fún ìbínú àti yọ ọlọ́run ọba wọlé tí wọ́n rí fi amri bákan náà jẹni tí ó máa wà níwọ̀ntúnwọ̀nsì níbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá paláṣẹ eléyìí ó pàtàkì púpọ̀ ìkánú àwọn ẹni ìṣíwájú ó ní iktisadun fi sunna khairun min ijtihadin fil bid'ah ìhun lákítẹ́ǹsì ọ̀nà tí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó pọ̀ aláṣẹ káfí kí kíyàn kí bẹ́ kíyàn kí bẹ́ bọ̀ kíyàn kan wá wó sùsùn sí pé ah, ìdáfín kíráka méjì yẹn ṣé èyàn lè kíráka mẹ́ta ni àbí kí ẹ kíráka mẹ́rin ṣe bí ẹ̀dùn ní súnmọ́ lọ́n sí ni sẹ́ni àpẹkọ́ ti ṣe kí ni istihad ó ṣe gbìyànjú fi bídà àti torí pé ní tó lòun fẹ́ ṣe bó ló ṣe kí á sùn bá ń ráka mẹ́rin bó ló ṣe ká sùn bá ní ráka mẹ́rin bẹ́ẹ̀ ni ráka mẹ́rin tó kí ó pọ̀ ju méjì lọ ṣùgbọ́n èèyàn ti ṣe àṣejù ó ti ṣe ìgbìyànjú síbi tí ó yẹ kó ṣe gbìyànjú sí òun ló fi jẹ́ wípé alimamu malik rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí tata man sọ láti tún sọ arákùnrin kan ló ń fẹ́ ṣe umra máa jì ní wọ́n bèèrè lọ́wọ́ imamu maliki min aina ó bóyí máa ti gbé ara mi ni wọ́n ṣe gbé bóyí máa ti wọ́ṣọ o ṣùgbọ́n bóyí máa ti ní àníyàn wípé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ umrah imam malik ni min haifu أحرم رسول الله صلى الله عليه وسلم وأصحابه ibi tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá àtàwọn sáábé rẹ̀ tàti bẹ̀rẹ̀ ìrámù tuntun wọn náà ni arákùnrin ẹni tẹ́ìfẹ̀lọ́ àhàrámtù min masjidin nabiyyi sallallahu alaihi wasallam tí bá bẹ̀rẹ̀ ìrámù mi láti mọ́ṣáláṣí ànábì nǹkan ànábì sallallahu alaihi wasallam ìgbà tí ó ṣe áàjì rẹ̀ tó ṣe kò ṣe ìhẹ̀rámù ẹ̀kù láti inú mọ́ṣáláṣí rẹ̀ Zulhulayfa ibi tí àwọn tábà gba Madina ibi tó ti máa lọ ń ṣe ìhẹ́ráàmù wọn lónìí tó ń pè ní Zulhulayfa ìbílẹ̀ náà bí lọ so ó rí jáde kúrò ní gbòòrò Madina about five miles ló fèrè jáde kúrò ní gbòòrò Madina ó wá kọrí sí Zulhulayfa ó wá lọ ṣe ìhẹ́ráàmù bẹ́ẹ̀ arákùnrin wa ń wò pé a bí ìgbà tó ṣe pé wọ́n ní sí miles tó pọ̀ tí a bá gbé láti mọ́ṣáláṣí ànábì gangan sallallahu alayhi wa sallam ó ní labbaika lahumma labbaika tí ó ṣe rẹ̀ máa ń máa lè kí ni problem tó wà ń bí pé kí n gbé láti mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam ó ní aksha alayka alfitna máa ń máa lè kí ni gbogbo ẹ̀rù fìtínà fún ẹ̀rù ọkùnrin ẹni ayyu fitnatin fi hadha fìtínà bò ó innama hiya amyalun aziduha ṣé mo tún lékún ní ìrántí ọlọ́wọ́n bá ní ní nǹkan bíi máìlì mélòó kan imam malik rahimahullah ta'ala ni aksha alayka annaka taz'um annaka sabaqta ila fadilati qassara anha رسول الله صلى الله عليه وسلم واصحابه فتنة مبروفاني كي وفما شباني فوما كانشي جو النبي صلى الله عليه وسلم واصحابه الله تعوري الله يعني وريس هو قايا اللهم بان فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم àwọn tó ṣe pé àṣẹ tánà lè bá pa kan ṣọ́ra o àwọn tó máa ń takò àṣẹ yẹn kan ṣọ́ra kí fìtínà máa jẹ́ titi wọn àwọn àbábọ̀n alim àwọn yusibahum an tusibahum fitnatun àwọn yusibahum àbábọ̀n alim àbí kí yẹ lẹ́tẹ̀ lérò má jẹ́ titi wọn àwọn afáà ní fìtínà bá ń sọ bíbá yìí òun ni àti bọ̀tán burúkú kí láti mọ̀tán burúkú òun ni kí a má jáde kúrò muslim ẹlòmí látara mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí in tí ó lẹ́rìí lẹ́sìn tó ń ṣe ó lè padà sọ ẹni kékeré o tí ó gbé e kúrò muslim sọlọ́ jẹ́ pé gbólóhùn abdullahi bin Mas'ud radiyallahu anhu iktisadun fi sunnah khayrun min ijtihadin nítorí lẹ́nu text tán wá fún ẹ ní options tó lè ṣe orin lẹ́nu text tán wá fún ẹ ní options tó lè ṣe nísìn tàbá sálámà níbi ìrún bí irú máa ṣùgbọ́n subhanallah alhamdulillah allahu akbar options wa o lè ṣe 33 33 Allahu Akbar rukun get 34 bákan náà ó lè ṣe subhanallah alhamdulillah Allahu Akbar wa la ilaha illallah kó jẹ́ 25 25 ó lè ṣe wọ́n ní 10 10 ó ti pẹ́n lórí bó bá ṣe fílipò ráyè àbí tó bá wọ́n gbogbo ẹ̀yìn ṣùgbọ́n kí ni a fi pé ókè subhanallah alhamdulillah allah akbar wàlá ilà ilàlá mo fẹ́ ṣe 1000 tèmi 1000 mo fẹ́ ṣe ẹ̀rí ni pé talẹni tó pẹ́ láṣẹ eléyìí àá kí ló burú ń bẹ́ẹ̀ ṣèdínà tí ọlọ́run bá là ń lékún sí àwọn afáàní tó burú ń bẹ̀ ni pé àtikárù ta máa ń ṣe lẹ́yìn ọ̀run oníbánabi sallallahu alaihi wasallam bó ṣe rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ so ẹni tó ṣe pé bí òun ṣe 33-33 bánabi ṣe rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ yẹn ó ṣe the best ṣùgbọ́n ẹni tó ṣe 10-10 ní òun náà ṣe in tó jẹ́ súnnà in tó ṣe yẹn kò tí kúrò ní súnnà kò sí yàfún unlike ẹni tó lóun ó ṣe 1000 ní òun níyà wájú ọlọ́run báà ṣètìsọ́dún fi sùnná kí a ṣe wùtẹ́ntẹ̀ yẹn ni khayrun min ijtihadin fil bid'ah ó lóore ju ẹni tó lọ ṣe 1000 yẹn lọ tóun ní kí ló burú ń bẹ́ sólóbíọ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam asára wọn sọ fáwọn èèyàn ìpè iklafu min al-amali ma tutiqun fa inna allaha la yamallu hatta tamallu àwọn tí ẹjọ́ sì tapa ẹ́ láṣẹ ìyàtọ̀ táwọn èyí tó jọ́ràn èèyàn ń bẹ́ èyí tó bá rí pàgbára rẹ̀ gbé ni ó ṣe àti fún àwọn nǹkan tó tún wà recommended eléyìí so wá fẹ́ ṣe èyí tó ó pọ̀ jù ń bẹ́ tó wà recommended o wo agbára rẹ̀ ṣó gbé nǹkan yẹn tó bá ṣe pé nǹkan tágbára rẹ̀ gbé ni go ahead tó bá ṣe pé nǹkan tágbára rẹ̀ ò gbé ni tó wà ṣe tán tó wà fọ́ síkì ó ṣe tán yóò wà rí pé o tún blé mu ara rẹ̀ wọ́n ló kó bá ara rẹ̀ fa inna Allah la yamallu hatta tamallu ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nínú àwọn kan tó fi options kalẹ̀ ni ìpẹ́ lè ṣe lé ẹ̀ wo ni yé mọ̀ fún yín ní ládàá rẹ̀ ni hatta tamallu àfitẹ́yìn kan fún yín bá kó sùsù sẹ́gbà tó bá gbé lórí ara rẹ̀ in tó ju agbára rẹ̀ lọ kódà kó ṣe pé nǹkan ẹ̀ wà recommended kó pé nǹkan ẹni tó wà recommended ni but kí ni ẹ ti ju agbára ti ẹ lọ ó ti ń di nǹkan èébú nǹkan àlébù ó ti ń kúrò ní nǹkan ẹ̀yìn fún ẹ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó wà ní mọ́ṣáláṣí ń jọ kan ó wá rí tán ta okùn sínú mọ́ṣáláṣí anábì ní ewó lélẹ́ yìí àwọn sàábé tí wọ́n bẹ̀ ń bẹ̀ wọ́n ní lè Zainab arábìnrin kàtà ń pè ń Zainab òun ló ní okùn yẹn wọ́n ní anábì sallallahu ní kí ló dé tó fi tokùn sínú mọ́ṣáláṣí wọ́n ní tó bá ń yẹn náfìlà so tó bá dé stéèjì kan tó bá rí pé bí orúfẹ́ máa kùn ún okùn tó so mọ́ rẹ̀ yẹn ibi tí yẹn bá ti ń dóòzù tó ń ṣe bí ẹni fẹ́ lọ ṣubú okùn yẹn á fà padà anábì sallallahu alaihi wasallam ní olóòwò tí ẹ tó gùn dànù ó wá sọ gbólóhùn yẹn iklafu minal a'mali ma tutiqun fa inna Allah la yamallu hatta tó ń bọ́ jẹ́ pé kí ẹni tó bá ní okun àti yẹn náfìlà àmọye wákàtí lóru nǹkan encouraged me. nǹkan tó wà advisable ni ṣùgbọ́n fẹ́ni tó bá lágbára rẹ̀ ẹni tí ò lágbára rẹ̀ tó bá lòun fẹ́ ṣe tó bá wá di lẹ́bù pé kí ni ó di wípé ó ń sokùn mára rẹ̀ àbí kó máa lọ mú àwọn òkú kan tí ò ní jókòó rún fún ó nítorí kó ṣàfẹ́yàn náfìlà lóru ó ti ń di nǹkan àlébù mà lọ́wọ́ Umar radiyallahu anhu gẹ́gẹ́ bí alimami Malik rahimahullahu ta'ala ṣùgbọ́n wà nù al-Muwatta ó kọjá wájú ilé arábìnrin kan tí wọ́n pè ní ṣìfà ó wá béèrè ọmọ rẹ̀ ń kọ́ ní ìrí lásùbà ẹ̀wọ́n ní bẹ́ẹ̀ ni ó yìnyẹn náà fi láàmọ́jú so ó wá gbàgbé sùn lọ Umaru ni kí n kírun àsùbà ní jàmá mo nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ló lóore fún mi ju pé kí n fi gbogbo òru yan náfìlà lọ ìtọ́mísì yẹn ni ó wà mọ́ important ju gbogbo tó lò ń lo òru wọn fún lọ so eléyìí òun ni nǹkan tí Umar bin Abdul Aziz rahimahullahu ta'ala tó ń sọ fún arákùnrin yìí òsì kẹbi taqwallah والاقتصاد في أمره ìtọ́lọ̀wọ̀n bá pàṣẹ rẹ̀ àwọn nǹkan tọ́lọ̀wọ̀n bá ní ká ṣe tó ṣe pé options bá wà ń bẹ mú àwọn options tó wà ń bẹ torí pé kò ń ṣe nǹkan tí ó pẹ́ lára bákan náà ìtọ́lọ̀wọ̀n bá subhanahu wa ta'ala pàṣẹ rẹ̀ ní má ṣe kọjá rẹ̀ ní al fi sunnah واتباع سنة نبي صلى الله عليه وسلم فكان ما تلين كثير وجا سنة نبوة محمد صلى الله عليه وسلم وترك ما أحدث المحدثين بعدما جرت به سنته انتي أنواع tó máa ń gbé àgbélẹ̀rọ ẹ̀sìn ìtànbá gbélẹ̀rọ ìwọ fi ilẹ̀ o súnà náà bí ti tó ẹ tó ló jẹ́ pé àwọn afẹ́sùn wa máa sọ yìí pé fi máa sọ ha ghunniyatun wa kifaya àwọn authentic ahadith tó ń sọ fún wa bá ṣe sìn lọ ó ti tó wà èwo ní gbogbo àwọn pàǹtí nǹkan ta kó kálẹ̀ bá a tún ṣe ẹlòmíì ní sì tó wá kínú tán ó ní àwọn nǹkan tí ó máa sọ lórí ṣíṣí tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ yẹn àwọn nǹkan tí ò ní basis ni wọn ẹ̀ lè rí ẹ̀rí ẹyọ ọ̀kan fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi tó ń sọ tẹ́ bá challenge a ní ẹ̀kílẹ̀ wa burú bí ilé tẹ́ bá rántí ọlọ́run bá ní. ó ṣe rántí ọlọ́run bá pẹ̀lú nǹkan tó wà rìkọ́dẹ́ẹ̀dì látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam fi ń táwọn aládàádálẹ̀ tí wọ́n gbé tí wọ́n dálẹ̀ fílẹ̀ ìwọ má bá wọn patisipéètì ń bẹ́ẹ̀ ẹ̀yìn bá fi wójú rí ọlọ́wọ́ bá ní nítorí lè fi wójú rí ọlọ́wọ́ bá ti ń bẹ́ ńlẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira àwọ̀kọ́ṣì dáadáa ń bẹ fún ìlàrò òjíṣẹ́ ọlọ́wọ́ bá fẹni tó bá ń wá alkiyama tó ntẹ́ lè kọ́ṣe lára náàbì ń bẹ múnú nǹkan tó wà authentic múnú tó wà authentic nísìkíyàn ni á ah, mo láìkì àwẹ̀ gbígbà gan ṣogúdù ń bẹ tó wà authentic inú àwẹ̀ ti wá the best tó wà recommended ibi àwẹ̀ gbígbà onígbà lónìí mọ́gbà lọ́la gbà tó túnmọ̀ sí ní oṣù kan ó mọ̀ gba bí 15 àwẹ̀ anábì Dawud alaihissalatu wassalam anábì ní the best àwẹ̀ ṣùgbọ́n anábì sọ láàfán gangan fúnra ẹ̀ ní so ó ní òun gbàdúrà kọ́lọ̀ ń jẹ́ kóun lè máa ṣe rẹ̀ ṣùgbọ́n anábì sọ láàfán gangan lè ṣe gbàwẹ̀ lónìí mọ́gbàlọ́lá gbàlọ́tì ṣùgbọ́n anábì Dawud alaihissalatu àwẹ̀ rẹ̀ ni so tó bá lò lè gbà rẹ̀ gan Ànábì sallallahu alaihi wasallam the best àwẹ̀ ni the best àwẹ̀ òní àwẹ̀ Ànábì Dáúdù alayhi salatu wassalam ṣùgbọ́n kí àwọn àfihàn ẹlẹ́ wà ló ń gbàwẹ̀ funfun kan àbí wọ́n tẹ́tẹ́ máa fi gbogbo ọjọ́ ayé ń gbàwẹ̀ ó lè ṣe ìmúlẹ̀ ara mi lè gbé ìbí àwẹ̀ kí ẹ̀kẹ́ máa jẹ oúnjẹ ọ̀sán náà ni ó jẹ sàárì ó jẹ ìtọ́rù oúnjẹ ọ̀sán nìkan náà ló jẹ́ mo lè ṣe gbogbo ọjọ́ ayé ma ma fi gbàwẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà ni òṣèlú ládàá bẹ́ẹ̀ náà ni òṣèlú ládàá torí ìfi gbogbo ọjọ́ ayé gbàwẹ̀ ní ó takò súnà anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní máa sọ́ọ́mà ẹni tó fi gbogbo ọjọ́ ayé àwẹ̀ ló ń gbà tó gbàwẹ̀ ó gbogbo ẹni tó ń gbààwẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ̀ ní kò gbààwẹ̀ so ló fi jẹ́ pé àwọn nǹkan táwọn èèyàn gbé lẹ́ẹ̀rọ fúnra wọn àtàláàfẹ́ fi súnmọ́ ọlọ́wọ́n bá kò lè súnmọ́ ọlọ́wọ́n bá yóò máa mú wọn jìnà sí ọlọ́wọ́n bá ní èyàn lè súnmọ́ ọlọ́wọ́n bá illa bittiba'i sunnati nabiyyi sallallahu alaihi wasallam wa tarki ma ahdathahu al-muhdithun ọ̀nà tí a lè fi súnmọ́ ọlọ́wọ́n òun ni ìlànà tí ọlọ́wọ́n bá tó fi ànábíwá Muhammad sallallahu alaihi wasallam lórí kátẹ̀lé kádẹ̀ jìnà sí táwọn aládàádálẹ̀ gbé kalẹ̀ ilé nǹkan tó kílẹ̀ ni ẹni tó ṣe ipò fẹ́ súnmọ́ lọ́wọ́ bá tí ó tẹ̀lé ìtànàbí muwálẹ́sìn sallallahu alaihi wasallam tó ṣe pé nǹkan tí àwọn bàbá kan rẹkọmẹ́ndì fún àbí tí ọpọlọ ẹ sọjẹ́sì fún àbí nǹkan tó bá sábà nú àṣà wọn tán pè lẹ́sìn òun lòun ṣe ẹni yẹn ni lam yuhaqqiq shahadati lam yuhaqqiq shahadata anna muhammadan rasulullah ìjẹ́rìí pé anabi muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní kò haqqaqa rẹ̀ kò actualize rẹ̀ kò mọ wọ́ọ̀tì anabi wa muhammad sallallahu alaihi wasallam láàrin wa kéèyàn fi ń tánà bí sallallahu alaihi wasallam rẹ̀kọ́mẹ́ndì kéèyàn fi lẹ́ẹ̀ kó máa lọ ṣe táwọn bàbá kan rẹkọmẹ́ndì kó máa lọ ṣe nǹkan tí ó gbajúmọ̀ láwùjọ wọn tẹ̀bá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ayé ní kí ló burú ń bẹ́ kí ló burú ń bẹ́ yìí náà ni kí ló burú bẹ́ in burú ń bẹ́ náà ni wípé taz'um annaka sabaqta ila fadilatin qasara an rasulullahi sallallahu alaihi wa sallam wa ashabu olùmẹ̀sìn ṣe ju anábí àtàwọn sàábì rẹ̀ lọ ó ń tẹ̀síwájú ó ní wọ́kúfù múnátàhù àwọn ẹni ìṣíwájú wá nítorí ẹ̀ka ṣe wọ́n ti ọ̀rẹ́dì sọ fún wọn nítorí ẹ̀ka ṣe wọ́n ti sọ fún wọn ونكلنا وصحابي نبوة محمد صلى الله عليه وسلم حذيفة بن اليمان رضي الله عنه لدم الإمام البخاري رحمه الله تعالى جبواء انصفوا وسلنسة تجاوة القرآن ونيا معشر القراء استقيموا أي القرآن يدو ديدو دي faqad subiktum sabqan ba'ida àwọn kan ti ṣíwájú níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí fa in akhadhtum yaminan wa shimala tẹ́ẹ̀ bá dúró déédéé tẹ́ ń fi káàkiri ni faqad dalaltum dalalan ba'ida ẹ ti sọnù dánudánù ẹ má rò pé akùránì sórí ni ìyẹn ti túmọ̀ sí pé kí ni ẹ ju gbogbo àwọn èèyàn lọ kùránì tẹ á sórí yìí àwọn kan ṣíwájú yìí tẹwàá àyá Kùránì tẹ ayì tẹwàá ń torí ẹ̀ lọ́mọ dáadáa dálẹ̀ bí ọrọ̀ ẹ̀sìn ẹ̀ dúó lórí àgbọ́yé anábíwá Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàábé tán ṣíwájú yìí faqad dalaltum dalalan ba'ida ẹ ti sọnù ní àná tí ó jìnà tẹfẹtẹfẹ ṣe lẹ́sìn wọ́n ti already ṣàlàyé fún wọn dẹ̀ dúró tí oná fi sin lọ́hùn ni wọ́n fi lọ bọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala. fọlẹ́yìká fàálẹ́kẹ̀ bìlòzómi súnà oní dúró ti súnà fa innaha laka bi idhnillahi isma tó bá dúró ti súnà ìtànàbí ṣàlàyé lẹ́sìn ló fi ń ṣẹ̀sìn ní tí ó ṣe ẹ níbi ànú nìyẹn o ní tí ó ṣe ẹ níbi ìparun nìyẹn ثم اعلم لينا ثم أنه لم يبتدئ الناس بدعة إلا قد مضى قبلها ما هو دليل عليها عبرة فيها àwọn èèyàn wọn ní gbé àdádálẹ̀ kankalẹ̀ àti kó ṣe pé in tó yẹ kí àwọn èèyàn ṣe ó ti klẹ̀ nítorí ẹ̀ka ṣe lẹ́sìn ti klẹ̀ in tó dẹ̀ nọ́ọ̀kì bíbí àyẹn dànù ni ó ti clear fẹ́ni tó gbé nǹkan kakalẹ̀ ṣo ẹ̀sìn ló pé àrí àìnà tẹ̀lé ẹ̀rídà ìpínká ṣe nǹkan yìí àìlè mú ẹ̀rí rẹ̀ wá min al-Qur'an wa ó ti nọ́ọ̀kì ẹ̀ فإن السنة إنما سنها من qad alima ما في khilafiha súnà ẹni tó mọ opposite ẹ̀ ló gbé kalẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ẹṣẹ́ báyìí ó mọ ìkejì yẹn ṣùgbọ́n kò ní ẹṣẹ́ kejì yẹn ìkejì yẹn ni wọ́n fẹ́ máa ṣe olùrẹ́bí súnmọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala káwọ́ àwọn kèfèrí tánàbí wa muhammad sallallahu alaihi wa sọ fún wọn wípé ẹ má pè ó ẹ má pè manat ẹ má pè ọ̀zà wọn ni má na àbúdùhùn illa liyuqarribuna ila Allahi zulfa kò lè yí wọ pípẹ́ tá ń pè wọ́n àbá ń gbóná fún wọn ni àbá gbára lé wọn àbá jẹ́jẹ́ fún wọn eléyìí náà fẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá ní tó bá ṣe yí pé kó máa pe manatu máa gbóná fún òzà máa jẹ́jẹ́ fún ubali òun ni nǹkan tó wọ́n fi rí ìyọnu ọlọ́wọ́ bá òun lọ́wọ́ bó sọ̀nà ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní ẹ má sọ ẹ má gbóná fún kankan ẹ má jẹjẹ fún kankan àfọlọ́wọ́n bá ẹ má gbára lé kankan àfọlọ́wọ́n bá so súnà nìyí o ìlànà tọ́lọ̀ bá fi rán àbúwà Muhammad sallallahu alaihi wa sallam òun lélẹ̀ sọlọ́wọ́n bá mọ nǹkan tí wọ́n rò pé o mọ̀ yẹn tó wo pé òun rẹ̀ fi sùn lọ tí ó sọ wípé òun ni kò lò èyí tó ní o lò yẹn òun náà ni kò lò ìyẹ̀kúrò ń bẹ́ẹ̀ ní tí ó máa bí òun náà ní kéèyàn sọnù sọ́dọ̀ jẹ́ pé àwọn afọ́ọ̀mọ̀ sọ fún wa wọ́n ní alifirikọ́tù nàájíyà àwọn gúrùpù sẹ́ẹ̀tì tó ṣe pé wọ́n mórí bọ́ níbi ìyọ́ ọlọ́wọ́n ọba tó bá di jọ́ ń gbé ní alkiyama àti alifirikọ́tù àwòlùfírọ́kù làálíkà àwọn ìjọ tán parun kí ló fi parun òun náà ni pé kò sí isma níbi nǹkan tó ṣe rí pé wọ́n dì mú pọ̀ fẹ́ fi sin lọ́wọ́ bá sọ wọ́n padà para wọn rún ni ṣùgbọ́n àwọn tó ṣe pé ìtọ́lọ́wọ́ bá sọ tó fi rárẹ̀ Muhammad sallallahu alaihi wasallam òun ni wọ́n hold on tenaciously tí wọ́n di yín mọ́ kò sí tán yẹn lè sọ ń pa wọn kò sí èmú tán lè gún wọn wọ́n di yín mọ́ àwọn yìí ni wọ́n mọ̀ jẹ́ kí ni al anájíyà torí pé àwọn ni tamastakun bil isma wọ́n dì mú nǹkan tí yóò sọ wọn kúrò níbi ìparun so ló jẹ́ pé àwọn tàbí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ìtàn dì mú nìyẹn abdullahi bin mas'ud radiyallahu anhu ó ń ṣe wáàsí fún èèyàn kan ó ní alayka bil jama'a bó jamaa jama o bó ti jama jama wo ló ń sọ òun náà ni táwọn sàábì ń bẹ lórí ẹ ìmọ̀ sí wọn sọ fún wípé aljama'atu ma wafaqa al-haqqa wa in kunta wa'dak jama tí mo ní o dún ní mọ́ òdodo mo ní o tẹ̀lé o wa in kunta wahdak kódà tó bá fi rí pé òdodo tó dúró tí ó wá kankan ìwọ nìkan náà lórí ó dẹ̀ mọ̀ pé tó ń ṣe yìí owó wájú lọ orí pé táwọn sàádé kúlé lórí ìwọ ló ṣe lórí ẹ̀ táwọn gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tán parun ìkan náà rẹ̀ ṣáájú fòbẹ́lì ní ìyá rahimahullahu ta'ala ó ń sọ ó ní ilzam tó kọlùhúdà ọ̀nà ìmànà dúró ti dáàmú wọ́n lè yàdúrú kàkí lọ́tí sàlìkì yìí ìgbà tó wo òun tó wo ẹgbẹ́ ìtò ẹgbẹ́ òun orí pẹ́yìn àwọn tẹ́ ẹjọ́ ń rìn ìlànà yẹn ní ẹkẹrẹ náà ó kótó pẹ́ ẹkẹrẹ ṣé táwọn sàbẹ̀ kúlé lórí lẹ́sìn nìyẹn ìwọ̀ dúnímọ̀ wọ́n iye àkẹwọ̀ túrùkọ̀ dọ́là àwọn ọ̀nà ànù táwọn èèyàn gbé kalẹ̀ ṣọ́ra fún fẹ́lá tẹ́kítẹ́rà bí kẹfìrà kìí hálìkì mọ́lọ̀ bàtàn jẹ́ tẹ̀láwọn tán parun tẹ́láwọn sílọ́hun abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ìtàbára ọ̀sẹ̀ ìkọlọ́wọ́ àkójọ kó olùkọ́ ní kọ̀ọ̀kan wa ṣáàlá àtúmọ̀ tẹ̀síwájú lórí wàsíyà Umar bin Abdul Aziz radiyallahu anhu tí ó ṣe fún arákùnrin tí ó béèrè ìbéèrè nípa kádàrà kò tí ìfún létí nípa kádàrà tó béèrè ó sì ń kọ́ lẹ́kọ̀ọ́ nípa lùzúmù sunnah ìdúró ti sunnah قال الله سبحانه وتعالى خشي نكوكوا يعني تيو شيسي تيو ما شيسي يوشف نبي محمد صلى الله عليه وسلم أتباع الصحابة رضوان الله عليهم يوشي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستكفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته نعم gbogbo ẹ̀ ten ten twenty five twenty five twenty five then la ilaha illallah òun jẹ́ twenty five. سبحان الله 25 الحمد لله 25 الله أكبر 25 لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد لله 25 تجي أها no zulhulaifa zulhulaifa ìlàbẹ̀ nísìn pé èèyàn fẹ́ ṣe nǹkan kó wá kúrò nírú àgọ́ yìí sí kó lọ ṣe ní my two kó yẹ pé the right thing náà ni my two lè kó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lànà bí sọ́lá kan ṣe ṣe hajj umra rẹ̀ bó ṣe máa ṣe nìyẹn inú mọ̀dínà lọ́nà ló wà bí ká tó pé yẹn gbé àpọ̀ kò tó bá máa bẹ̀rẹ̀ nǹkan yẹn my two ní àrẹ lọ gbé so yẹn

so òun á ní advantage tó tún pọ̀ ju ohun tí àwọn anábìsọ̀ aláàṣà máa ní ọlọ́ so ìmọ̀mù yẹn wá sọ fún pé hmm, ibi tó wà lọ náà nìyẹn tó bá lọ ṣe láti bíbà yìí sì kò bẹ̀ láti bíbà ìtàlóyẹ̀ fi jọ so ìtàbẹ́ ni pé òun fẹ́ mọ́ ṣó ààrẹ so ìparun rẹ̀ ni tó fi lóun bẹ̀rù fìtínà fún ìyẹn fi ní ah, fìtínà olówà ń bẹ̀ ṣe mọ́ kàn á di mọ́ máa ìsinmi yẹn wá sọ pé kò yí kó ádùn ọmọ yìí fìtínà tó wà ń bẹ ni pé o fẹ́ máa ṣe bí ẹni kó mẹ̀sìn ṣe ju anábì sallallahu alaihi wasallam ẹni wá rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kó mẹ̀sìn ṣe òun mẹ̀sìn ṣe ju anábì sallallahu alaihi wasallam lọ ẹni yẹn ní oúnjẹ sọ ara ẹni ìfà ó lè láǹdì sínú kúfùrù torí pé ó ti ń pọ̀ tí èdè nǹkan náà bí kò gẹ́t kìíní ẹ̀ dáadáa so nírú àwọn tó ṣe pé tọ́sọ ìjọsìn anábì sallallahu alaihi fún ni bó ṣe mọ̀ ń gbáwẹ̀ bó ṣe mọ̀ yànáfílà lóru àlè ah, ah, fi wé ọlọ́run ti àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ fún èmi tẹ̀mí gbogbo ọjọ́ ayé máa fi gbàwẹ̀ èmi tẹ gbogbo ọjọ́ ayé máa fi yànáfílà gbogbo òru náfílà ni kò sí jọjọ ìkẹta ni a ìyẹn bọ̀ súnmọ́ lọ́ngà ọ̀rọ̀ obìnrin ilé inú onífẹ́yàwó tèmi bàtánà ti dé táwọn ará lè rẹ̀ sọ fáwọn kẹ́tì ń béèrè béèrè níta sọ fún wọn ni níta sọ ni wọn àti lọ jìnà anábì nìkan lọ mú wa ẹlọ́kùn wa wá èèyàn lòun ò ní fẹ́ ọkùn fẹ́ mọ́ sí lọ́wọ́ ni ọba ní kákan gbé sílá ká ìlà fún ìwà sọ pé ẹ̀rẹ̀ kárẹ̀ mi sọ pé sọ̀dákátà rẹ̀ eléyìí gbogbo orun ló wá yan náfíra ẹ̀rẹ̀ kárẹ̀ mi sọ pé sọ̀dákátà rẹ̀ ṣùgbọ́n anábì ó sọ yẹn fún anábì bínú tí wọ́n rú ìbínú lójú anábì sọ̀rọ̀ lọ́sàn ànábì wa ń sọ gbólóhùn tí èyí sábà sọ fún àyàn mo páyà ọlọ́run bá jù yín lọ ọ̀dọ́gbọ́n ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún àlè farawé kọ́ mo páyà ọlọ́run bá jù gbogbo yín lọ níbẹ̀ ni mo máa ń yan náfìlà lóru mo máa ń sùn bákan náà mo máa ń fẹ́ yàwó bákan náà mo máa ń gbáwẹ̀ mi gbangba mi faman raziba an sunnati falaysa minni ẹni tí ò bá ṣẹ̀sìn bí mo ṣe ṣe é kò ń ṣára mi o. سو اتمان تمام مالك صفوان ركن يعني والله اعلم سبحانه nam uh, nínú hadithi mi anabi sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ pé maradatul jinn ni àwọn ògbóǹta rìgì nínú àwọn àlùjànnú ni wọ́n dì mọ́lẹ̀ ó túmọ̀ sí pé kí ni àwọn kéékèèké fi so kéékèèké yẹn ni wọ́n sì lè máa disturb ayé náà àwọn àgbà wọn òun ni wọ́n dì mọ́lẹ̀ so bákan náà ẹ̀mí wa náà bẹ́ẹ̀bẹ́ ẹ̀mí wa kò gbádùn tẹ́lẹ̀ náà ó tún wá ríṣù àwọn àlùjọ̀nú tí wọ́n jọ ń rara wọn lọ́wọ́ so sábà di àlùjọ̀nú mọ́lẹ̀ nínú Ramadan ẹ̀mí wa náà ò gbádùn àfẹ́ntọ́lọ́ ń bá ní orí ti ẹ̀fọ́ kọ́dá fúláhà man zakaha wa qad khaba man dassaha so ẹ̀mí wa a máa ṣiṣẹ́ lórí ẹ̀mí pẹ̀lúmí ẹ̀mí títí ẹ̀ kò ní ṣiṣẹ́ lórí ẹ̀ ajé kí èṣù orí bí kọ́lé sí mo rò pé sinimá tó kàn di àlùjọ̀nú mọ́lẹ̀ àmọ́ di àwọn èṣù mọ́lẹ̀ ní Ramadan ká máa gbọ́ yé sí pé <laughs> àwọn èèyàn ní ṣe iṣẹ́ aburú kankan mọ́ ẹ̀mí náà ń bẹ wa ma ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bis-su' so ẹ̀mí máa ń pa wá láṣẹ aburú ntẹ́ ẹ̀fẹ́ ṣe ẹ̀mí ó máa sọ pé kìnnì ẹ̀sì lè àìlérúdá lé àwọn gọ́rẹ́ ní ó ṣe kìnnì kan ní ṣẹ̀mí tó ń sọ ẹ̀fún ẹ̀ ṣẹ̀tọ́rù náà kan wá ní òun ó bá máa ṣe kìnnì yóò máa sọ ìyáná kìnnì ẹ̀ ọlọ́run bá rẹ̀ sọ pé kìnnì innahu yarakum huwa wa qabilu min haythu la tarawnahum èṣù àtàwọn ọmọ ṣẹ́ rẹ̀ àwọn rí yíyan ilẹ̀ wọn wá pẹ̀lú in gbogbo gbà kò jẹ́ bí yẹn ṣe jẹ́ ni náà ń bá wa lọ síbi ìkómọ tí kákan jẹun ká kúrò lẹ́yìn abalẹ̀ ni pé kò sí tẹ́kìtì tó sọ pé dandan òun ni ká lọ jẹun níbi ìkómọ tẹ́kìtì tó wà òun ni pé ní tí ó bá pa tọ́lọ́n bá jogún ọmọ fún kó pẹran ní ọjọ́ keje náà tó bá pẹran yẹn jíjẹ náà ni ẹran tó pa kò bá wá pa tán kó pín ìdájí rẹ̀ kó pin fáwọn èèyàn kan ní tútù ìpẹ̀ iná fi sọ̀bẹ̀ ńlé ìdájí tó kù kó sọ sínú freezer tó máa jẹ́ díẹ̀ díẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ bóyá sọ pé tu tọ́ọ̀dì ẹ̀ ló fẹ́ sọ sínú freezer ní òun fẹ́ fáwọn èèyàn díẹ̀ àwọn níbọ̀ òun kó ń fún bá láìpẹ́ bóyá sọ pé gbogbo ẹ̀ náà ló fẹ́ fáwọn níbọ̀ òun kò sí nǹkan tó burú ń bẹ̀ ó pa tán ó pé kò ń dín kó ń tún sọbẹ̀ sí kó ń ṣe ráìtì sí kó ń pín káàkiri mhm. ó dẹ́ okó kì í dé ń tó àga káwọn èèyàn wá jẹ́ kò sí nǹkan tó burú gbogbo ẹ̀ so pípẹ́ ẹran gangan òun ni tẹ́sán sọ ẹ̀sìn tó lẹ́ ti ká pẹ́ran a mọ̀ pé kò ní ká sọ ẹran nù torí kó tó wá ní ká sọ ọ́ waste of eh, money nìyẹn sọ ẹran tá a pa bóòlù àṣeṣe ẹ̀sìn dákẹ́ lórí ẹ̀ sọ ààbẹ̀ yẹn jù ẹ̀lọ́rùf eléyìí ń para lọ síbi kíni custom àwọn èèyàn àwọn alámàmà bá ṣe máa ṣe nínú culture wa lókùn bàtà àbájú ṣe nǹkan tó tako ẹ̀sìn náà ṣáwọn èèyàn lè ṣe lecture níbi ìkómọ tí àyè rẹ̀ bá yọ tí nídìí ẹ̀ bá yọ kí nídìí bá wà fún rò pé náà kò ń ṣe pé tán bá ti ṣe ìkómọ ní lecture gbọ́dọ̀ wáyé ẹ̀ẹ́ tí nídìí bá wà fún níṣìṣẹ́ àrípáwọn èèyàn jókòó wọ́n jẹun ìpè wọn pé kó wá jẹun text kan kò sọ pé pé wọ́n wá jẹun so nígbà tó ti pè wọ́n kó kẹrin yìí òun fẹ́ ká jẹun báyìí kò wá òkè àwọn kankan bẹ táwọn èèyàn kù síbẹ̀ ni àwọn ṣìrìkì yàtù nǹkan ṣìrìkù nǹkan fídíà nǹkan kan opportunity afá ẹ̀bá dáwọn èèyàn ní ẹ̀kọ́ so ṣùgbọ́n ìta torí ẹ̀ pé àwọn èèyàn wá ní kan wá jẹun tó ṣe kúndé kan wá gbọ́ lẹ́kṣọ̀ olùjẹ́ pé àfá tó ń ṣe lẹ́kṣọ̀ ń bi táwọn èèyàn ti ń jẹun bí ìkómọ ìgbọ̀rọ̀ lè máa wùyàn pé ààrẹ ẹgbẹ́jẹ ẹgbẹ́ lóúnjẹ dúró oúnjẹ gẹ́gẹ́ náà wà jẹ́ lecture yẹn kan seize opportunity àti báwọn èèyàn sọ ni the same thing náà wà límọ́tún nìka a ní káwọn èèyàn wá jẹun ni ìyẹn tẹ́kìtì tiẹ̀ wà fún pé kí ẹ pe àwọn èèyàn kan wá jẹun tẹ́kìtì wà fún mo sọ láwàá سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته